fẹ́ màá máa rẹ́rìn pẹ̀lú gbogbo nǹkan tí màá ń ṣe ni ó tẹ́ lọ́rùn tẹ́ lọ́rùn. láìsẹ̀ bó ṣe ta ní wúrà ewé ìwéré ẹ̀sìn àwẹ̀ ẹ̀bù amúlé ayé ẹ̀bù kókókó. I think I should make something clear to you left for this bling bling to kó sọ́run tó jẹ́ pé owó ara mi ni mo fi rà fún ẹ kí ni ẹ kí ló jámọ́ kí ló jẹ́. sọ pé kíní rẹ̀ nígbà tí ilé lábẹ́ aṣọ tí ilé lábẹ́ aṣọ lò réèkù sí àbí àwọn èèyàn nígbà bá gé fáwọn alápàtà wọ́n tà mọ́ fẹ́ra wọ́n jẹ́jọ́ bẹ́ẹ̀ di bẹ́ẹ̀ ni mo sọ fún ọ mi ìfẹ́ kó jẹ́ pé ọ̀rọ̀ ṣínú ayé mi alàgẹ́ òjòjò tó wà wà lọ tó ń retí ikú màmá mi ò lówó lọ́wọ́ bàbá mi ò ní nǹkan kan ṣé mi náà wà tó lè try. Maybe in the middle of something, go home, change now. You don't need to worry about it. Kò tún bí kò yẹ mi. Ẹ wo ẹ wo ẹgbẹ́ kọ́bílá sùn, sẹ́ni, ìtọ́sẹ̀lẹ̀ nulẹ̀, ó fi kẹ́ farabalẹ̀. Tí gbogbo nǹkan màgà ń bá sọ, ẹ̀yẹ sábà ń complication pẹ̀lú rẹ̀. Allahu Akbar. orí o orí ti ń jata orí ti ń jẹpo orí ti ń jẹko kó bàbá ìpéwọ́ orí mi o mọ́yá mi wẹ̀rẹ̀ o ayé mi nù kàn wọ́n sọ kàn sọ mi ayé mi nù yọ̀ ọ́n. lọ́wọ́ mo gbà kí. ìwọ gòkè àbí kí náà porúkọ rẹ tí ò sí nǹkan. yà bá wọ. mo bá a bá wọ. yà bá wọ. ọwọ́ tọ bàbà bàbà táyé rẹ fi rí bó ṣe rí ìrànlọ́wọ́ adé wọn máa bá a bá wọ sẹ́mi jọ wòlé bíi tiẹ̀ tí mo bá a bá wọ ni. lákùn kó ṣìdá sàn jáde. yà bá wọ. kó ṣìdá sàn. kó ṣìdá sàn. fáfáàbọ̀ nà mí ni yà bá wọ. kó ṣìdá sàn jáde. ó pẹ́ ọ tó kú dànù owó oṣù dákun ṣé mo wá jọ wèrè ni ó pẹ́ tó ṣubú kọ kú dànù. ọba wọ. táwọn kò ṣì dà sọ̀hún. wèrè ọba wọ wèrè ọba wọ. kí orí mi ké ẹ dákun ṣé mo jọ wèrè ni. máa ń súyàn lọ́rọ̀ àwọn èèyàn wa nù ó ti tó seven hours twenty four tí mo ti dé sáà ní lọ́sọ̀dẹ̀ mọ́ni. ẹ gòkè kí ni wèrè wá ń bí èmi ẹ̀ wèrè lọ́wọ́ sọ́ni pé wọ́n ti ya wèrè ni kí wàá ní ọ́. ó lè bá wọ́ ah! mo wọ́ra mi mo wọ́ra mi o mo sọ fún wèrè pé kó bà mí lọ́wọ́ èmi ni mo jẹ̀bi sáà mọ̀ mo ti jẹ̀bi báyìí pé kó bà mí lọ́wọ́ àwọn irú ẹ èmi ń ba àwọn olówó àwọn àwọn èèyàn ńláńlá àwọn èèyàn gidi ni mò ń bà lọ́wọ́ àwọn tí wọ́n ah! lọ. wọ́n ti géètì pín ní gòkè pátápátá ó ti ya wèrè tó wèrè rẹ ọ wà gbèrò yàkè sáì ló ti wèrè o. èmi ó ti ya wèrè. èmi ló bá wí. bẹ́ẹ̀ ni wo n yẹn na wèrè mi ò na wèrè o ọlọ́gùn ní fìnnà tó wà kó wájú ta lè wa o èmi ọ̀nà ọ̀rẹ́gùn o mọ̀ ń dúró dé mi pankẹ́ lọ̀rọ̀ rẹ jẹ mọ́ ebi wọn ni wèrè wèrè jẹgba ni wèrè rẹ ọ jẹ igi ó sì fẹ́ kú. èmi ni mo jẹ̀bi tí mò ń bá wèrè sọ̀rọ̀ tó wáyé pé mo mọ̀ ni mi ò ní jẹ́ kó wọnú situru mi mi wá. ó yá dìde gòkè wèrè yá dìde gòkè dìde gòkè dìde o fẹ́ ṣe kí ni. máa na wèrè o ó ṣe kí ni. èmi àna wèrè o. tó bá bí ẹrẹ tẹ̀lé mi. èmi ní tẹ̀lé ọ tó pé egun rẹ le ju nǹkan mi lọ fàyẹ̀wò lè lọ ká mọ́kọ́ náà yóò lu ẹ̀mí olúwa rẹ̀ ọ̀fẹ́ ẹ̀bọ ọlọ́run ṣe ti máa pé tí wèrè bá búyàn jọ kọjá kòrólà ibi ìtì nídìí sanitizer kán bọ̀ wá sí sanitizer sáàrin yẹn. ọmọ léèrè láyé wé o ẹ̀fọ́ máa wo bẹ́ẹ̀ ló kù táyé ń jẹ adéwálé ilé ọkọ mi adéwálé adémọ́lá kújọ mẹ́ta sálàáfíà ṣálọ wà ọmọ ẹkùn ọmọ ọlá ọmọ àtẹkìtì ẹ̀fọ́ wá àṣòro tó lọ́yọ̀ọ́dún òun òrèlé mọ́ ọmọ ẹdúburú bàbá ọba ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ó ṣoríire ilẹ̀ ẹ̀yìn èmi náà ti fẹ́ pè ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àwọn bó ti ṣe wá yẹ́wọ́ pè é náà ọ̀dà hmm, fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan ni kí wọ́n lọ tún fàjà láàrin wa àtẹ̀gbọ́n rẹ̀ Fọlárìn ọ̀dà hmm. ah, báwọn tọ́ba lọ́ọ́ wálé wọ́n mọ̀ retí rẹ̀ bọ́ọ̀bá sì wálé nu mọ́ fòrú rin o bẹ́ẹ̀ ni ẹni tá a bá bí lọ́sàn-án kì í fòrú rin o kì í fòrú rin o torí gbogbo tó wà nílùú ìlú nísìnyí àní bọ́wọ́ o bọ́ bá fẹ́ wá kọ́ tètè gbéra ni kọ́ sì má fojú mi ọ̀nà dákun dákun bàbá mi ìlẹ́ o ó ṣoríire àárín yóò sì ní dàrú ṣọ́ọ̀tì gbọ́ bí ẹ̀yìn ọ̀bá tẹ̀ tí bàdí ò sì wọ́ ẹni abálábà sì ni bàbá o ẹjá mọ bọ̀wọ̀ fúnra wa ni o ẹ màá máa retí rẹ o ìlẹ́ bàbá mi ó ṣoríire o ò ní ṣìrìn o ò ní bọ́wọ́ o òní bá láyé fọwọ́ tì kọ́ sì máa ra bó ti mọ́ bá mi rà á bọ̀ òde alé. ohun rèé bí mo bá parọ́ ẹni tí ọ̀pọ̀ lọ́jọ́ pẹ́lẹ́ rí mi bẹ̀ lọ́rùn. sẹ́ẹ̀bà wọ́ àgókè. má wulẹ̀ kọ́ ha ògbóǹtarìgì wèrè lélẹ́yìí sọrí wèrè tí ò bá ti tó wèrè iná máa ń pè lámòdì o wèrè lè wèrè agíríkì ni ọ̀rẹ́ tó ya wọn bérebére ẹgbẹ́ tó yà lọ́ta. ẹ káàbọ̀ ẹ ti tọ́ jáde. sàràfà kí la fẹ́ ṣe báyìí. bóò ni adéwálé ẹ̀ ṣé òjókòó tì àbí káwọ́ ọmọ ẹ̀. ẹ bóyá kò ṣẹ̀tún lọ gbẹ́ ní wá. kò sí wàhálà má pẹ́ o. Ah, sàràfà ẹ ti lọ́jà dé gbà ó lẹ́dẹ́. ẹ̀yin sọ fẹ́ gbé ni. tọ ẹ ń wákìlì ìlọ́yà. Ah! adégòkè adégòkè adégòkè. ọ̀rẹ́ rẹ̀ làbọ̀ ọmọ wa ah, ọjọ́ fọwọ́lẹ̀ ó dá ire o ọ̀tẹ̀lẹ́ àní. àwọn àbáwọ̀ tó yẹ kán báwọ̀ káwọn ọmọ oníṣẹ́ káwọn ó sì lọ báwọn látàárọ̀. mami ìyá ah. adé wálé. ayé ah, ẹyin adé ṣèbí dẹkúnlé ọmọ bàbá. mami ẹ wọ fìyàn yẹn lẹ́nà ẹ wọ ẹ dákun mami Bàrágòkè kí ni tó ya Bàrágòkè wéèrè bí mo ṣe lọ sí ni mo rí Bàrágòkè. ọ wèrè ọjọ́ gòkè ti pẹ́ ó ti tó bí oṣù mélòó kan nǹkan rìn kiri bí ìgbóná ni kódà bọ́ bá réwúrẹ́ yóò náwó sí ẹ bá ń lọ́wọ́ ni o bọ́ bá rí tọ̀hún ẹ̀bà ń lọ́wọ́ ni o èmi ò mọ́rù wèrè tiẹ̀ o wèrè ẹ̀bà ń lọ́wọ́ là ń pè. mami ìyẹn gbà àfìgbà tí sàràfà tó mú mi débẹ̀ àti pé gan kí ni kí ni kí ni tó fa tó yà ń wèrè gan mami. Ah. kíre mo dáná o èèmọ̀ rẹ o níwájú lè gòkè ah, wọ́pọ̀. Ah, mo dá. bí mo ti mérè nù mo mọ̀ sáré ẹsẹ̀ mi kọrùn bẹ́ẹ̀ ni nígbà tí ó fi dìrọ̀lẹ́ ọjọ́ kejì mo bá wo gòkè gòkè ti ya wèrè ló bá di ẹbọ mi lọ́wọ́ ẹbọ mi lọ́wọ́ gòkè ni mò ń wò yìí. mami ká tiẹ̀ gbọ́ kó tiẹ̀ wá rí bẹ́ẹ̀ kí gan ni ọ̀nà àbáyọ ń pàtó báyìí. ọ̀nà àbáyọ ah, abẹ́wà gbà mí lórí ọ̀rọ̀ gòkè kò sọ̀rọ̀ àbáyọ. mami ẹ̀yin lẹ ní àgbà ìwà lọ́jà kó rí ọmọ tuntun wọ̀. Ah, <laughs> ọmọ tuntun tó dára rẹ̀ ṣe ni àwọn àjọ̀lú ti ń fẹjú mọ́ gòkè gòkè ti fa tọ́wọ́ rẹ̀ ò tó. mami àmọ́ ṣá o àfi kára àbọ̀dá gòkè ó yá ni o. Ah, ẹ wá ṣẹlẹ̀ gan lọ́rọ̀ gòkè yìí náà ṣé nǹkan míì bẹ́ẹ̀ ni. mami àfi kára wọn ó yá ni o. bára rẹ̀ báyá ṣé kí n lọ fò kí n lọ fò kí n bẹ́lẹ̀ ni àní kò ṣe sùúrù kí ni bẹ láàrin yín gan mo fẹ́ mọ̀ èèyàn ah, ya wẹ̀rọ pé kára rẹ̀ ó yá ṣé mi ní lọ wò ó ni. mami kara wọn ya ìsàlẹ̀ mi mọ̀. <laughs> my body you. ah ẹ̀ ah, fún odi ló pé o. à ń gbà ní mo fẹ́ mú ibú sọ ẹnu. ọ̀rọ̀ kan. <laughs> tó kọ àjò ni kò tọ́ ni. o sì déédéé. wọ́n ṣe à ń rojọ́ bá náà hó yomoyomo náà hó yomoyomo. <laughs> ẹ bóò ni ẹ wá. <laughs> ẹ ṣe ẹ fẹ́ kí a ni ẹ fẹ́ kí a ni nígbà tí ó ṣe pé bóyá ìsọmọ Yorùbá gidi ewúrẹ́ gẹ kọjá bí lẹ́ẹ̀kan gan mọ̀ pé sálámù mi náà yà dá lómi nípa lẹ́kọ̀ọ́ sálámù. <laughs> ẹ jọ ṣé kò wá sí kọ̀kọ̀ ṣá o. pínrín ah, irọ́ kó má bàa sí ni o tó bá ṣe èsì gan <laughs> ọmọ rí abọ́ ló bọ́lẹ̀. ẹ ń bọ̀ sọ̀rọ̀ àwọn ọmọ mi ẹ <laughs> ẹ sọ ṣe yí èmi sì mọ láìkì kan tó bá sanra sọ pé ẹni ńlá ní ṣe kan ńlá bẹ́ẹ̀ ẹ èmi ń mú ilé ètò tó ṣe rùmúrùmú ẹ. Mm. sàràfà irú rẹ burú ni ẹsẹ fi sí ọ ni ẹnu rẹ yìí sàkóní kó bọjọ kan èmi rẹ pé kí ni àárú rẹ lọrùn rẹ láyé rẹ wọlé yóò ní yìí láyé rẹ pò mí mọ jẹjẹ sọ̀rọ̀ rẹ burú ni. wákìlì ọmọ fojú yìí dáadáa o ṣé irú eléyìí ló ń pè lómi dẹ fún mi nígbà ọsọ pé àwọn èèyàn bọ̀ tá a dà dúró ṣé irú àwọn ètò pé gbogbo ayé máa kọlà sí ẹ̀kẹ́ ni wọ́n gbẹ̀rẹ̀ bí ó ti kọ́ wípé àwọn tó máa ń fẹ́ àwọn tí wọ́n ní gẹ̀ẹ́ni wọ́n ti fi kánná ba gbogbo ara wèrè jẹ́ gbogbo ṣe rí ṣé wọ́n ti tó lé ọkọ lọ ni tó tán bá bá ọ lábẹ́ èèyàn child abuse ni kíní rẹ ti wálẹ̀ láì tí ìfọmọ lọ́mọ wálẹ̀ bí slippers ti yẹn lẹ́pọ̀. àbí ìtẹ́ mọ́kò fi orí mi ọwọ́ apẹ̀rẹ̀ wúrà pé jírọ́ fàjà pa èmi rẹ èmi ta ni ògòrí rẹ wọ́n tó pé èdè rẹ ti kú láyé rẹ̀ ọ̀sán àbí ìbáyìí ni ọ̀rẹ́ pípadà tọ̀wọ̀ lóko ókè wọ́n bá dà lẹ́bẹ̀ẹ́ àbí amó bu ẹ̀kún ni kó tó pé ọmọ tí òun rè ó kù látọ̀run ni. wàlẹ̀ o já mi lára jẹ o. ó bù èmi gan jẹ. ẹ akọyin sí rẹ lásán mo rí musẹ tó wá gbóhùn ẹnu rẹ ah, ah. o kò dá lójú kò tún dálẹ lọ́rọ̀ yìí. àbí orí pálapàla ni. orí ta ta ta ta ta ta ta. àfi bí àwọn ṣe ń ṣe. ẹ o tún wá sọ̀rọ̀ ọ̀rọ̀ dásáká lẹ́nu. wọ́n tí yàn bá dákọ̀ adégòkè o adégòkè o ọmọ lára mèsè mi ọmọ mèsè àlọ èmi ọmọ nísàlọ fẹni tí ó fẹ́ràn mi ọmọ pàjọ fọláwọ ẹlọ ògbó mi ò gbọ́dọ̀ jẹyẹ ẹgà adégòkè sọ ní tún fún lówó ọkàn máa mi lọ́wọ́ nínú mi gbé nípa mi ah! ìṣẹ̀dá o ìsọdọ̀ lóòyà adégòkè ní ìwé rẹ̀ ní ọjọ́ náà mi owó mọ́ adégòkè adégòkè ṣe mi wọlé ń gé sí ọmọlára ṣe ilẹ̀ tí ń sú o. ọba ajá dákun kí ló ń ṣe ní ìnidà yìí. ojú tiẹ̀ fọ́ ọ̀rí pé nǹkan ní kí n bára mi. ọkùnrin kì í bára rẹ̀ ní yìí láàdì. dákun dúró náà ṣé wọn lọ fẹ́ bá ń mi ni wọ́n bá ti wù mí ní ìṣẹ̀ṣẹ̀ nǹkan mi o kò kọ́ kí ló kàn mí kò sí wàhálà ẹ̀yin ọmọ ẹ gbé ẹ sì dáṣẹ ìyá fún kẹrí pẹ̀lú. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ tí wọ́n bá jẹ́ kórìí rẹ ti dàrú orí pé èèyàn ti ya wèrè ó ti ń tọ́ títì kákàkiri ọwọ́ a tún kọrin ó tún kì kákàkiri dákun asẹ́pẹ́ fún wèrè jò àti wèrè sẹ́gbẹ̀rẹ̀ kọ́ ni wọ́n. sórí àwọn tí wọ́n nà wọn ò fìyà gidi jọ ni nígbà tó rí pé èèyàn wà ní títì tí ń rìn kiri tó wá bẹ̀rẹ̀ sí ní kọrin bẹ̀rẹ̀ sí ní kọrin fún àṣẹ́wọ̀ gan táwọn sì sọ pé ìwọ kọ́ lọ yà ń wèrè dáhùn. èmi Yeah. bàtà orí ti ń jẹ po orí ti ń jẹ kókó bàbá ìpè wọ orí mi ò. ẹ bá wá ẹ bá wá aláwọ̀ bá wá àwọn wèrè. ẹ ra búrẹ́dì ẹ po àwọn búrẹ́dì wá sọ́ọ̀bà wọ́. mi ìpàdé ọlọ́jà àtàsíbí tí fi mọ ọba ọba wọ́. ọba wọ́. ọba arajà ni ọ̀rọ̀ àjà o. ọba wọ́. ọba wọ́. ẹgbẹ́ mi o ẹgbẹ́ mi o ẹgbẹ́ mi o ẹgbẹ́ mi o ẹgbẹ́ mi o. ẹ ọ bá lọ ìwọ alábùkù ni ọ ẹni eh, eh, eh, ìyà ni ọ bí bá ṣe ní àbùkù kí nírú rẹ léyàwó kí má ṣe ìrọ̀rùn kiri ìgboro ni jíjẹ lọ́mọ. èmi ní ìsìn ọ̀nà ọ̀sẹ̀ lọ́sẹ̀ jù báyìí náà àpá mi ni sápá mi ni àbọ̀jọ́ oúnjẹ rẹ̀. sẹ́mi kí mo ní ọ. dáúdà èwo ló dé. Ah, àdìsá bó o ti ń bọ̀. ẹ mọ̀ jèrè. <laughs> ọmọ rẹ ojú ò ní sí ọ <laughs> ilé fàájì ni. wọ́n mi yó èmi ọ̀ máa yọ ebi ní ọ̀ máa pọ̀ a tèmi ń ṣe ní ńlá yóò dáa fún ọ. ó ni burúkú ni o bí odò wálé ni kò ní jinnu bí bá bẹ́ẹ̀ ni kódà kó jẹ́ sójà wálé yóò jìn ní báyìí yóò jìn pátá kò ní jinnu bí n bá yẹ ọkọ wo ọ máa ọ èrè nbàjẹ́ òjì ń pa ẹ mọ̀ jèrè bí n bá béèrè owó gbá yóò pé kò tí ì sí nílẹ̀ bí mo béèrè owó àwo yóò pé kò tí ì sí nílẹ̀ ṣé wàá mọ̀ ọ̀nà pọ̀ ìyọnu bọ̀ kí ló dé sẹ́fẹ́ pa mí ni ìwọ̀n ní nǹkan dùn mọ́ o kọ́ mọ́ pa èmi kí ló dé gan. ìyá dáúdà ẹ̀tọ́ mi sí ẹ̀tọ́ sí ọ̀njẹ́ ẹjọ́ ẹ̀tọ́ mi ni. ìyá dáúdà ìyá dáúdà ìyá dáúdà sọ pé pa o. ṣé ẹ ni. ọ̀dà àpà o. ta bí tí ọba wa ní ta ibi ọjọ́ orí rẹ dé sọyẹ kó mú kóńdò òdì wá kọkọ lọ́fẹ̀ẹ́ tí kóńdò òdì bọ̀ ní fúrọ̀ kọ́ wáyé dì í sọyẹ ọmọ bẹ̀rù. ẹjọ́ kílẹ̀ ẹ̀dá ń kankan ni yín ti rúgbà kan. ṣùgbọ́n ká má tara wa ọ̀rẹ́ mi olórí ibú ní ìwọ náà wọ́n ní báwọn bá fẹ́ẹ́ lìwé skul yìí tú gà ní ọba tó dọjú òfin ọ ní ara kò fi tóbi ọ̀ yàtọ̀ sí lọ́dẹ wọ́n níbi tẹ́lẹ̀ gbà kó kíní burúkú fún fún ọ ní ọ̀ wọ́n bọ̀ bẹ́ẹ̀ gbé kóńdò ojú rẹ̀ lọ́wọ́ ètí mo obìnrin báyìí wàhálà dé. ẹ̀bùn ni irú ọ̀sẹ̀ mo fowó rà lọ́jà ni hmm. bẹ́ẹ̀ bò tèmi ni hmm. wọ́n ní mo rà lọ́jà ni. irú ẹ̀bùn orí ibú wo. àṣẹ tèmi fẹ́ pa pé mo jẹ́ ọ̀dọ́ ìlú yìí pé mo jó lórí ọ̀dọ́ tí mo ti joyè. tó o mi. <laughs> wọlé kọ̀ọ̀kúnlẹ̀ báyìí kọ́kàn mú kóńdò òdìgbò ìbọn yìí ìwà àti ta dákun dákun fún mi lè jẹ fún mi lẹ ìmọ̀ rẹ lè wà o ìmọ̀ rẹ lè wà o lè pè mí o o lè pa mí o ṣẹ́jọ́ tó yẹ kí wọ́n náà dánú o rí n kò jẹ́ pọ́ mò tí kan náà jọ ni mọ́ lọ gbẹ́rù mi mọ́ lọ ilé wa ìkà. gbogbo ọ̀nà ọ̀ níbi lọ ògún rè é. gbẹ̀mú yára ẹ̀ wọ̀ lálàáfíà mọ́ mọ́ ara mi ò yá tẹ́lẹ̀ kọ́mọ jòmùsọ̀ yìí yìí yìí yóò ṣe lómùtú tó báyìí tí yóò ní máa bù ú jẹ máa tààrà fún wèrè. Ah, ah, ah, obìnrin yìí yọ ìwé yọ ìní kókó lónìí o gbọ́dọ̀ ṣe ajá báwọn. ìyá mi ẹ̀rọ ìyá mi dáadáa la bá yín ẹ kú jẹ. ìwọ rèé ọjọ́ mẹ́ta. òfò ní nǹkan àfọ àsìkò yìí ẹ̀wọ̀n adéwálé ńkọ́. ó wà bá mi rè ah, ah. ẹ jẹ́ n bá yín rè ìyá mi. Hmm. mo wí bẹ́ẹ̀ ni mo láǹkọ́ sí bá òkú àbí ìyá mi bóò ni ẹ̀yìn ọ̀dà mo sì ah. ṣe bóyá òun bóde náà ni. Eh. ó sì dáa. ìyá mi hmm? ẹ ní nǹkan mọ̀ jẹ́. Hmm, ní fún ọmọ fún ọmọ ẹran ẹlẹ ebi tí ń pa yín tẹ́lẹ̀ bọ̀. burúkú burúkú. àwọn akẹ́kọ̀ọ́ ti mọ bí ilé ṣe rí. ó ti ẹ̀ wá dábàá hùn. bá bá ìyá mi ta bá yín gún yẹn. sàràfà àwọn bá ti jẹun tán ẹrí mi nínú ilé. ẹgbẹ́ àpọ̀ lórí ẹ̀ láì. Ah, má jẹ́ ntí rí o. ẹ jẹun náà jẹun náà. àwọn sáré pọ̀ o. Ah. wọ́n fà sáré. ọmọ yìí ẹ̀jẹ̀ ń jẹun bá nù. yá mi ẹ fomi ilẹ̀ yá mi ẹ fomi ilẹ̀ yá mm. bá mi lọ yá mi. Mm, Adéwálé Adéwálé. kí ló ṣẹlẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní pé ẹni táàpù tí ó rí owó ẹni a kì í fara pamọ́ fún un wo ìyá mi rẹ ló fẹjọ́ rẹ sùn mí wọ́n ní lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn ò rí ọ o ò ní gbé látàárọ̀ sílé ọ́fíìsì wọ́n ní tó kù bá sì kọ̀ tí ò bá máa sọ̀kò lóru o ò ní wọlé àwọn àfẹjọ́sùn pé kí n bí ọ léèrè pé pé ọ̀rẹ́ mi inú rẹ ni mí pẹ̀tọ̀ kí ló dé o tó fi dológun lóru lóru nígbà tá àgbà sí òru gbọ́ adéwálé. sọ́ọ̀rì mo ti mọ̀ kó tó di pé mo travel ẹnu ọ̀rẹ́ ẹnu rẹ́sọ̀ mo ti mọ̀ pé ò lè fi ọ́ lẹ̀lẹ̀ ẹ̀ sọ wá rí ìyá mi tó ràn sí mi pé kó sọ fún mi pé kó máa bá ń sọ̀rọ̀ pé bí ṣe rìn lóru lóru ẹ kò kàn ọ́ ẹ sọ wá rí ìyá mi tó sọ ọ wà padà lọ rí bán pé mo ní kò sí ní tó kan sálíwẹ̀ ẹlẹ́nu gbọ́rọ̀ rẹ o ó ti yí ọ sàráfà sọ wá rí mi télọ̀ mi tó mo dorí kodò báyìí èmi mo mọ̀ mọ́ tí ń ràn ó ti yí ọ padà lọ́lé lọ sọ fún ìyá mi kò kán yín o ẹ̀sìn wa dúpẹ́ o ṣe gbọ́ twelve day later. wálé sọ wàdà kádèrè ó kú tàkọ́mọ́ wà lé mi irú adé orí ibú wò láìsàdé lélẹ̀ ah Déwálé. Ah. ṣé abiyamọ lẹ́yìn wọ̀nyí ẹ dá mi lóhùn ẹ gbójú òkè kẹ wò mí ah, ó mà ṣe o ojú gbà mí tì fún yín òní ẹjọ́ ọ̀la àṣọ ọkọ bí ẹ mọ́ ayà bí aláfẹ. Ah. Ah. ah sẹ́yìn nìkan lẹ wà ládùúgbò ni tẹ́ ń dojú tira yín gbéyìí ẹni obìnrin ò tiẹ̀ gbọ́n ó yẹ kí wọ́n tó jọkùnrin kó o lámùmọ́ra tó bá sì ọ́ kó o fọ́ wọ́nú ó mà ṣe o ẹ gbọ́ ìpèdè táwọn bàbá wa máa pè ní wọ́n ní ẹ mọ́ bínú kínú kẹ́ ẹ mọ́ ṣe jìjàkújà ẹ mọ́ jìjàkújà kẹ́ ẹ mọ́ bá jẹ̀bi kẹ́bi ìjàkújà ní mú ní jẹ̀bíkẹ́bi ìbínú dá nǹkan kan sùúrù bàbá wa èèyàn tó bá ti ní sùúrù gbogbo lóní láyé tí ń kọ́ pàmí ń kú sórí bẹ́ńbẹ́ sọ́kọ kọ́kọ́ wí kan ó ti wí mẹ́ta hmm? ah! tí bá tún gbọ́ kátikàti yín ládùúgbò ìwọ olóbìnrin àwa kúnlẹ̀ wà á bí ọkọ rẹ pé kó má bínú tí wọn náà sì fi tìfẹ́tìfẹ́ kò fàmọ́ra kò dáríjì mi gbọ́dọ̀ gbọ́ kátikàti yín mọ́ o. fún ọ ẹ kún fún ọ. àṣẹ àṣẹ ẹ̀yin náà dàgbà tẹ́ bá ti gbọ́ bàwí ẹ̀yin náà ò sì jẹun ọmọ. máa ń sùn mí lọ́rọ̀ ilé ìtura àwọn eré wọn kì í tètè gbóúnjẹ wá ẹgbóúnjẹ wá mo ti jí o ẹ̀yin ọ̀rẹ́ ẹ wá. wàǹbì yégegegegbé wèrè lọ. jẹ́ ń da lóhùn. ẹyin ah ọlọ́dọ̀ ọlọ́dà wèrè ló. mo alágànná ọ̀dà alágànná ló kájà bá ti a lọ jábà orí burúkú èwo já lọ já lọ orí àdàrú ni ṣé nǹkan kan ò yí ọ ọ̀sẹ̀ tó dùn mí ọwọ́ àlọ́ ń bẹ́ni tó ní gúgúrú lórí ọwọ́ àlọ́ ń dá lóhùn ó ní ọwọ́ àbáwọ̀ ọ̀wọ́ náà lọ sọ ọ́ ń lọ sọ ọ́ lọ sọ ọ́ lọ bá lọ kódà sọ́ọ́dí jẹ́ sọ kinní kan fún ọ o. ọ̀rẹ́ ń jọrẹ ọ̀rà ń jọrà ẹnì kéé e dúpẹ́ mo tọ̀ pọ̀ sọ́ọ́dí èyí tó ń gbóhùn ti ń gbó bí ajá o. ìgbà kan wà torí tiẹ̀ náà pé kó tó di pé ó àgànná ń bẹ lórí ẹ chinchin chinchin kó tó di pé ó wà lórí ẹ. ah orí rẹ bó ṣe wà kò síjọ́ yóò náwó síyàn báyìí ni bọ́ọ̀ bá sì ti gbawọ́ ọ̀ gbowó bọ́ọ̀ bá ti lè gbawọ́ ọ̀ gbowó wa ní ká mọ ọbẹ̀ eléyìí lọ́wọ́ ẹni ṣinṣin. òótọ́ lọ sọ àdìtú lọ́rọ̀ rẹ̀. lọ́nà wo. ọ̀nà wo tí ò yé èèyàn. èmi ń lọnu o tó ń ti gbogbo àwọn àsámọ̀ gbogbo èdè tó pọ̀ látà. ẹ rà sá dára bá. báwo ni dáadáa ni sá. ẹ káre. yà mo ti wà ń bi tipẹ́. Ah, a sì wà á mú o. àkíyèsí yín o. gbogbo nǹkan tẹ̀ ń sọ nípa ọ̀rọ̀ gòkè pátápátá ni mo gbọ́. Ah sẹ́rí gòkè tẹ́ ń wò yìí àdìtú lọ̀rọ̀ ẹ̀ hmm. àdìtú ni ọ̀rọ̀ gòkè àdìtú tó nítumọ̀ sí ni pẹ̀lú sẹ́rí tá a bá ní ká máa sọ̀rọ̀ gòkè láti ní dọ̀la ó dàbí ká ní bọ́fun ṣe fẹ̀ láṣẹ bùkélé ah. onígbẹ̀gbẹ̀ ó jiyàn tìgbàtìgbà sẹ́rí hmm. gòkè tẹ́ ń wò yìí hmm. òun náà ti wà báwa náà ṣe wáyé nígbà kan rí o eh, ọ̀rọ̀ gòkè yé ọlọ́run ó dáa o. ẹ ẹ sọ bá mi rí Sálíù. ayin rí ó ti pẹ́ díẹ̀. ó rí mo gbéṣẹ́ fún láti jẹ̀ta kò ṣiṣẹ́ mi bá mi sọ fún pé mo béèrè ẹ. ó dáa àjíṣẹ́ ó dáa o. ọ̀rẹ́ mi òkúrin. gòkè. bá mi bàwọ́. èèyàn ni ẹ. owó ẹ tutù hmm. bó ṣe bá mi bàwọ́ yìí wàá ra mọ́tò. àmì àṣẹ. wàá lọ sókè òkú. àmì àmì àṣẹ. ó rí bẹ́ẹ̀ wá wò ò lè fẹ́ rí mi ńgbà mi. ilé ìtura ti ṣú mi ìsàlẹ̀ odò ni máa wà. ok ìsàlẹ̀ odò ni wàá wà níjọ́ mi àbí. mo fẹ́ rẹ jú. kò sí wàhálà <laughs> ah gòkè gòkè délékè èmi mo ránṣẹ́ pè ọ́ àbúrò rẹ ló fẹjọ́ rẹ sùn ó gbẹ́jọ́ rẹ wá bá mi mo wá ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni pé n ó pè ọ́ n ó mọ̀ dé abájọ tẹ́ ẹ fi ń fi ẹ̀tọ́ rẹ̀ dùn. bàbá. wọ́n lẹ àìlẹ́ni sórí ọ̀sán kámú yìí tí ò pọ́n kámú bàràkú di ẹ̀jẹ̀ rẹ ni sọ wá yẹ kí ìyàwó jẹ lójú rẹ. ṣe rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí bàbá hmm. ẹ dàgbà ọjọ́ yìí ó gùn títí títí sí i. Baba, ọmọ yìí ni ò dáa. bíi bó o. kí lóbìnrin wá lórí ilẹ̀ ilé bàbá tèmi kí ni wá ń bẹ̀ ṣé bó ti wà nílé ọkọ tiẹ̀ kó lọ mójútó lé ọkọ ẹ̀ kó fi mí lẹ̀ o. àà ah, ah. tóbi wá lórí ilẹ̀ bíi ti bó séèyàn mọ́ nílé ọkọ kọ́ mọ́ nílé bàbá ni ẹ bá mẹ́tọ̀ mi. Ah, ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ gbọ́ ìpèdè àwọn àgbà ni wọ́n ní ogbe fún ogbe fòun fólóhùn ọ̀bámọ̀ mọ̀ fóńfó lóhùn kọ́rò mọ́ ogbe fún ogbe fóńfó lóhùn ẹ má sọ ọ̀rọ̀ mọ̀lẹ́bí yín di pé ẹ ẹ ṣe mí ṣe adìyẹ dà mí lóògùn mo fọ lẹ́yìn bíyà rẹ̀ bá tiẹ̀ ṣe ọ́ tíyà rẹ̀ bó bá ṣe ọ́ tí ò sí lé yín mọ́ obìnrin rẹ̀ sì níyà rẹ̀ tó mọ̀ wípé tí wọ́n bá máa pín ogún gbà bàbá wa wà láyé ìdí ni wọ́n fi ń pín iye ìyàwó tó bá ní ni ó pín. bàbá hmm? ṣé tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ pín ogún lé bàbá tiẹ̀ ní ilé ọkọ tiẹ̀ tí kò ní gbà ń bẹ̀. àwọn ọmọ rẹ̀ ni wọ́n ní ráìtì sí ogún tí wọ́n pín lé ọkọ rẹ̀. Ah, ìdíhùn ni. Ah òun fi ní ráìtì sí ntí bàbá rẹ̀ fi lẹ̀ kì í ṣe ìyá rẹ̀ ni. obìnrin ìdí kan ni ẹ́ obìnrin obìnrin ah. bí ìyá rẹ̀ tiẹ̀ sí ọ kó tó kú lẹ́dẹ̀ẹ́ má ṣe ọ̀rọ̀ rẹ̀ ní ọ̀wọ́nrín sógbègbè sọ̀wọ́nrín adífá fún ọ̀wọ́nrín tó ṣẹlẹ̀kẹ̀ mọ́mọ́ gbé lọ́rùn igba oró ìfọ́ òsùn òdì wọn gbọ́dọ̀ tẹ̀ ṣé mi ṣe adìẹ dà mí lóògùn nù mo fọ́ lẹ́yìn kò yẹ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ rèé o ti ẹni ìwọ náà ti ẹ̀. bàbá tó wáyé kí lè máa ṣe gulegule lónìí nídìí ogun tèmi nídìí ogún tèmi ogún bàbá tèmi tó yẹ kó máa ṣe gulegule. ogún bàbá yín ogún bàbá yín. ẹ̀sìn bóbìnrin lòun. ọmọ lọmọ ń jẹ́ ẹ̀ ah. tó bá tọ́. ẹ wá bá sọ̀rọ̀ o ìwọ̀n bá ti bá ti fún ni kó gbà o. ẹ ẹ òun náà mọ̀ òun náà mọ̀ òun náà mọ̀ wá ẹ yọ̀ọ̀dà fún ọ ẹ̀gbọ́n rẹ kì í ṣe pé ó kórìíra rẹ yóò ṣe ojúṣe yóò ṣe ojúṣe ẹ ṣeun ẹ káre ẹ káre o. tó tọ́nà nílànà orí ah, gbọ́ọ̀rọ̀ bí okun ṣòkòtò ọ̀dẹ̀ obìnrin ni ló wá ní kẹ́tọ̀ rẹ̀ ó nù. ọlọ́yẹ̀mí o òpó mu lérò mọ́jà ilẹ̀ kan o òpó rọ́ṣọ̀ òpó owó gbàjà. ẹ̀yin lọ máa sọ bá mi aṣọ lóbo kókó lóbo wo aṣọ lóbo gòrò lóbo kúrú ràn mọ́lẹ̀ bí ó àní bí ó di onírúurú ní jẹ níbi bí ṣe ń bọ́lẹ̀ báyìí ní ń bí mo ṣe wáyé kò sí kọ́bọ̀ lápò mi kò sí tí fẹ́ fún ọ. ọ̀ sì bá ń wá nǹkan kí sí nǹkan. ó rẹ̀ pé ọláyẹmí o ọ sì fún mi ní nǹkan kan. Èlédùmarè sí ọ̀nà àtijẹ àti mú mi rọrùn ṣètò wọn abẹ́bí sùn lálẹ́ ni o. ọba ń dá. àdéwálé ó ní jàre bó o wá yan ogun kan. dáadáa ni o. dákun ẹ ọ̀bànjá mo sì bínú ọjọ́ dákun mo wo ti sàràfà èmi ni ọ̀wọ̀ dákun. ẹ wo ń kàtìkàtì ni o ń kàtìkàtì ni o. ẹ ọ̀bànjá hmm? èmi ni nǹkan tí wọ́n lè mọ̀ tó lè jára bọ̀dá gòkè òyà rẹ̀. ẹ èmi ò mọ̀ mọ́ nǹkan tẹ́mi mà tó lè ṣe èmi ò ìmọ̀ kan tí mo lè ṣe rárá lórí bára gòkè ó sì yá àmọ́ ọ̀dọ̀ bàbá amòye ńlá lè lọ láti lè rí ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀lẹ̀ yìí. ó yájà lọ ló kù ọ̀bàjá lọ́bọ̀ mi ò ní lè lọ ibì kankan lálẹ́ lẹ́yìn. ọ̀ ah, ní lè lọ ibì kankan. ní lọ ibì kankan. àfi mi ń bá rówó ah, n bá ti rówó gbèsè àti rí nǹkan bí. tó ti rówó ìlọ ti yá. ẹ ìlọ yá nù. ó kéré òun nìyàn bànjá. àdúgbò bọ́lọ̀ nǹkan ò ní sí a tó bá ti dárọ̀ lábà nǹkan yọjú sí mi ah, ah. sọ gbọ́. Ah, dàkúndé bọ́ ní láàárọ̀ láàárọ̀. ọwọ́ dira mo ti gbọ́ ọwọ́ dira o. ọlọ́run ṣe fún o. bàbá o. ẹ káre o. Eh, ẹ̀yin la wá rí bàbá. èmi náà lẹ́ ń rí. ọ̀rọ̀ gòkè tó yàwó rẹ̀ la wá rí fún. Hmm a ti dààmú dààmú kára gòkè ó lè yá àmọ́ bàbá kàkéwì àgbọn ó dẹ̀ kòkò kò ní tó ń lé sí i bí adéwálé yìí ṣe wọ̀lú lòun náà ti ń dààmú pé bóò lára gòkè ṣe fẹ́ yá èmi sì wò pé ẹyẹ ilé ìgbóni ilé jẹ kó bóni ilé mu kó adọjọ òkú ẹ kó yẹ kó yẹ rí nàṣíwáwò pé àgbà ló tó rò ó lọ ọba ló tó yín irin fún tó tó ṣe bí ìwé bàbá ẹ rí mi pa ẹ rí mi pa. ṣe wàá ńlá tó dọ́dọ̀ yín o. Hmm. ẹ káre ẹ ọbànjá adéwálé ẹkú ẹ̀tọ́ ìlú ẹkú ìfọmọ ènìyàn ṣe elédùà ọmọ wà pẹ̀lú yín ẹni tó bá ń fẹ́ ire ọmọnìkejì dandan ni kélédùà wà pẹ̀lú rẹ tó bá jẹ́ pé irú yìí ló wọ́pọ̀ láàrin ìlú ìlú ó tòrò yóò tùbà yóò tùsẹ̀ ẹ́ ẹ́ yóò dà fún yín ẹ ọlọ́run sàn yín lẹ́sàn-án ẹ gbọ́ báwọn àgbà ṣe ń pe èdè ni wọ́n ní ẹlẹ́sàn ọ̀sán kò ní ṣàìsàn àbèrè yóò béèrè kò ní ṣàìbèrè wo kẹ́ni ó hùwà gbọ́dọ̀ gbọ́dọ̀ kẹ́ni ó lékú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mm. ọmọ ẹni ó lè náwó gbọgbọrọgbọ lẹ́yìn nísìn ọmọ ni ó náwó lẹ́yìn sí ẹ ní dídàkudà ẹ ní sórí ibu ẹ ṣeun ẹ káre kínní kan tí mo wá fẹ́ sọ ni pé ẹ fún mi ní àsìkò díẹ̀ kí n fi rẹ̀ wò kí n wádìí n tó àìsàn tí ń ṣe é. tí n bá ti mọ ojútùú rẹ̀ wọ́n kàn sí yín ẹ o. gòkè ah ọ̀dọ̀ àbá oh Eh! àbá o wàhálà ti o wàhálà bò ó mi ò rí gòkè o. lọ. ah wọ́n ní ti pò náà lù wọ́n to ti lọ. Ah! Ewa kan ni o àìjẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fi léwu o ẹ kan ah! ẹ wà tó wọ̀ oòrùn tó ń bẹ lókè tó wọ̀ ẹ ọba tó dá rábì eléwé òun ló dá rábì aláṣọ òun ló ṣẹ̀dá gòkè gòkè ọlá mi ṣe omi tẹ́ ẹ̀rín yẹn kò ṣe ta ní kókó àdìtún tó lóye ẹ̀ẹ́dá bí owó aláǹkà àṣírí àṣírí ńlá máa níyàn kí ló dé Tádéwálé wọn ohun tí ó sọ nù. kí láṣìírí bá ní lọ́wọ́ sá fọwọ́ fà á ní o kò yé ni ṣe ayé ni kò ni òféfé òféfé lọ yé. gòkè ẹ ìwọ kọ́ ni mo ní bá sọ̀rọ̀ ẹlẹ́dàá ẹ̀ mo fẹ́ bá sọ̀rọ̀ ó yá jáde ẹ ẹ kí ni ìpilẹ̀ṣẹ̀ kí ni ìpìlẹ̀ owó rẹ. kókó lè gúnyán ṣùkú lè àgbàdo ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ó ìwọ kẹ̀kẹ́ ìdàkùn sánú bí àtòdìdí àárín ìlú bó ti tẹ̀lé ọdẹ ní ogbó yìí etí sí mi lọ́wọ́ sọ́dà mi orúṣẹ mi ọmọ tó ń ru tì ní tí sọ́wọ́ mi lẹ́ẹ̀kan kí tí ẹ̀ lù ọ́ lẹ́ẹ̀kan ìwọ aláì ti pọ̀ jù ìwọ náà wo àti jẹ́dógún àti ni mi sánú mi ẹ wo bó tiẹ̀ jẹ́ kí n lówó ìlàrọ̀ kó lálẹ́ ẹ wo kẹ̀kẹ́ ẹjọ́ dé mi lọ́wọ́ ẹjọ́ dọ́wọ́ gòkè. bàbá ẹ mọ̀ mí ni. kò sí fún tó ń bẹ nínú òròmọdìyẹ táwòdì òkè o mọ. ẹ wo bàbá ẹ mọ jà fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ sẹrí ìṣòro ayé mi gangan tó lé mi nínú gbòyìn ni e mi ni ah, ah. o lè ní òkò sórí ah. kàǹkà tí ń bẹ lọ́wọ́ mi eh. kì í ṣe kàǹkà àtọ́sẹ́ tó yẹ kó o fi wò. Ah, bàbá òun ní ẹ wo sẹ́rí bí mo ṣe wà yìí ìyá mi kò lówó lọ́wọ́ tẹ kú bàbá mi gan tálíkà ni wọ́n táwọn náà fi sílẹ̀ ọlọ́run wọ̀ ẹ wo sẹ́rí èmi wá fẹ́ gbìyànjú èmi ọmọ wọn kébì náà tiẹ̀ rọwọ́ kí n máa rọwọ́ ti bẹ̀nu kí n tiẹ̀ ní láàrí kódà kó jẹ́ pé kí n ní láàrọ̀ báyìí kí n kó lọ lọ́sàn-án àbí gbogbo ẹbí rẹ àgbọn yín ti lómi nílẹ̀ tẹ́lẹ̀kẹ́lẹ̀ kójú ò tó rọ̀ sí i orí owó lẹ́yìn ìdílé owó ló ti wá. kẹ̀kẹ́ ẹ̀yẹ fún mi ẹ fún mi ẹ dákun tẹ́ bá fẹ́ ràn mí lọ́wọ́ tẹ́ fẹ́ kí gbèsè ayé mi ó dojúrú tán tẹ́ fẹ́ kí ayé mi ó bàjẹ́ tẹ́ fẹ́ kí mi náà máa rọwọ́ tibẹ̀ ẹ̀yẹ fún mi kẹ̀kẹ́ ẹ dákun. n ò lè fún tó ṣe àtùpà ni ọ iná àtùpà kì í sí ìrìnà rí di ara rẹ sórí kàǹkà tí ń bẹ lọ́wọ́ mi ó léwu bàbá kò léwu. alóńgẹ́ ni ewu ń bẹ lóko alóńgẹ́ alóńgẹ́ fúnra ara rẹ̀ náà ewu ni bọ́ ọ bá fi kàǹkàn yín wẹ̀ n tí ó ti bẹ̀sẹ̀ lè òní dá. bàbá dáadáa ni ó jáde ń bẹ wọ́n ti sọ fún mi. ọ̀dà àfarabalẹ̀ ìwọ ọmọ ni wípé ọmọ àgbà ọmọ àgbà náà. gòkè hmm? ọ̀rá rẹ balẹ̀. Eh, eh bójú bá farabalẹ̀ ojú a máa rí mú. Eh, sórí bí tá a wà yìí eh. ní ìní gbangbó ti dẹkùn ti kedere ó bẹ̀ wò ah. ọgbọ́ mo ti ń gbọ́ yìí gbogbo ohun tí n bá ti ní kọ́ ọ máa ṣe òní kọ́ ọ máa ṣe. mo ti gbọ́. bọ́ báyìí. Eh, kí n dìde báyìí. bọ́ báyìí. èmi ni. kúnlẹ̀. kí n tó kúnlẹ̀ mo ti kúnlẹ̀. sórí bí tó kúnlẹ̀ sí fọwọ́ gbà. kí n gbá bí. gbà díẹ̀. kí n gbà. gbà. ọya máa fọ́ wa lẹ̀ ń rí ọ sọ ń bẹ̀ máa fọ́ wa. Ah, bàbá bàbá ẹ dákun torí ẹ wò ó ṣe rí wàhálà kẹ̀kẹ́ tí wà lọ́wọ́ yìí kò tó owó ilé tí kì í tún máa yìí. gòkè mo ṣe àìkú fún ọ oní ọ̀jẹ́ ó ti dọ́rùn rí mi ọya máa wa lẹ̀ kí máa ah. gbé igbá sókè. gòkè sórí bá tó gbé jáde ọ̀nà ọ̀la rẹ nù máa pé agbetí gbére pàdé olókun. agbetí gbére pàdé olókun. má gbére pàdé olókun mọ́. má gbé pàdé olókun mọ́. èmi gòkè ni kò máa gbé kù. èmi gòkè ọmọ àmọ́rí ni kò máa gbé kù. àlùkò tí ń gbére pàdé ọlọ́sà. àlùkò tí ń gbére pàdé ọlọ́sà má gbèrè pàdé ọlọ́ṣà mọ́. má gbèrè pàdé ọlọ́ṣà mọ́. èmi gòkè ni kò máa gbé. èmi gòkè ọmọ àmọ́ ni kò máa gbé. odídẹrẹ́. odídẹrẹ́. tí gbèrè pàdé olúwo. tí gbèrè pàdé olúwo. ọmọ odò ọba. ọmọ odò ọba. tójí tó gbégbá ajé lérí gẹ́ngẹ́. tójí tó gbégbá ajé lérí gẹ́ngẹ́. orí èmi ni kọ́ ọmọ gbé kò. èmi gòkè ọmọ àmọ̀rí ni kọ́ ọmọ gbé kò. torí wọ́n ní aṣọ gbó kí n ráwọ. wọ́n ní aṣọ gbó kí n ráwọ. ẹ̀fúùfù lẹ̀lẹ̀ fọ́n kí n gbọ́ òun orò. ẹ̀fúùfù lẹ̀lẹ̀ fọ́n kí n gbọ́ òun orò. adífá fún igúnnugún ọmọ àjọ̀fẹ́ wọ̀lú. adífá fún igúnnugún ọmọ àjọ̀fẹ́ wọ̀lú. ọ̀fẹ́ lèmi ọ̀jẹ̀ làláyé mi. ọ̀fẹ́ lèmi gòkè ọmọ àmọ̀rí ọ̀jẹ̀ mi. owó tí ń bẹ lọ́wọ́ ọlọ́rọ̀ ọkùnrin. owó tí ń bẹ lọ́wọ́ ọlọ́rọ̀ ọkùnrin. obì kò bí sápò mi. obì kò bí sápò mi. owó tí ń bẹ lọ́wọ́ ọlọ́rọ̀ obìnrin. owó tí ń bẹ lọ́wọ́ ọlọ́rọ̀ obìnrin. obì kò bí sápò mi. obì kò bí sápò mi ò ní ráre olódùmarè o olódùmarè o olódùmarè o olódùmarè o olódùmarè o olódùmarè o ìṣẹ̀dá mi o ìṣẹ̀dá mi o ìṣẹ̀dá mi o ìṣẹ̀dá mi o má jẹ́ ráre owó tọmọtọmọ má jẹ́ ráre owó tọmọtọmọ. ọ̀kàrẹ̀ àbàbà wa bọ̀ wọ́n ní kò sẹ́ni tọ́mọ̀dí òjò òjò bí o ṣe Ṣàngó o bí o bá sọdù Ifá ta ló lè mọ̀ dí ayé ta ló lè mọ̀ dí ayé ọbọ̀ olúwa ló lè mọ̀ báyé bá ṣe jẹ́ àyìn ọ̀wà máa ṣe ọ̀yàyà ọmọ bọ́mi èké ọmọ bá ṣe ó sì lawọ́ torí pé òkè báyìí lọ́wọ́ àfúnni gbé ọ̀kàrẹ̀. ló ṣẹlẹ̀. ọjọ́ ti lọ aago méjì mo dáràn. gbogbo ìgbésí ayé mi ẹjọ́ dẹ̀rọ̀ agbe tí ń gbé e lọ lólókun ọ̀dọ̀ èmi ìgòkè ọmọ àmọ̀rí wọn ni mo gbé bọ̀ odidi rẹ ti ń gbé lọ léèwó má gbé lọ léèwó mọ́ ọ̀dọ̀ èmi ìgòkè ọmọ àmọ̀rí ni mo gbé bọ̀ ẹjẹ lówó mowó ẹjẹ lọ́lámọ́lá ẹjẹ lárísìkì ẹjẹ nire gbogbo bẹ́ẹ̀ ni kò rí o kò ṣe bẹ́ẹ̀ o kò ṣe o kọ́kàn mi ò balẹ̀ o kí n mọ́ra owó mọ́ o gbogbo tí bá ti ń náwó owó sí kó o máa jẹ́ mi ní o kò rí bẹ́ẹ̀ o rí pé gbogbo ara wó mi ah mo mọ̀ ṣiṣẹ́ gan. Ah. kí ló wá yà ọ níwèrè. bàbá amòye ni mo rí lọ́fẹ̀ẹ́ lófò yìí. èmi lórí èmi ni ah. àjíhùn. Ah, ah. mo mà rà ìwú yín lọ́sùn. èmi lórí àjíhùn àjọ jẹ́ mọ̀ pé ọmọ rẹ ògúnkẹ́mi òun ló ya gòkè ń wèrè. èèwọ̀ ká má rí. ẹjọ́ gòkè ni mo wá fi sùn wọ́n ní kí erin má ṣe erin ṣe ìwọ ẹ̀ lọ wọ́n ní kí àgbò má ṣe àgbò ṣe ó yàtọ̀ ah gòkè ṣẹ̀ mí wọ́n fẹ́ kó o bá mi ya gòkè ní wẹ́ẹ́. ẹ ẹ gbọ́. ogun kẹ́mi ogun kẹ́mi bí mo ṣe bọ́ sọ̀rọ̀ tó nù ilé ó sáfẹ́ lu agídí ọkàn ó fẹ́ sọ mí lẹ́nu dúró ná ṣé òun nìkan lọkùnrin tó wà láàrin ìlú ni èmi ò fẹ́ gbogbo èyí tó ń ṣe yìí ilé àṣẹ la yìí gbogbo ohun tó bá sọ sí ni ó ṣe dákun ọlọ́run ò ní sọ ẹlẹ́nu ọmọ ọgbọ́rọ̀ sí wọ̀ náà lẹ́nu ọgbà mo ní kọ́ ọgbà fọlọ́hún ẹni tí ọba gbà fọlọ́hún ọmọ àgbà fẹ́ṣù mo ní kọ́ ọya fi ẹ̀kọ́ gbàgbé ẹ̀ pátápátá ọ gbàgbé ẹ̀. ẹ wo mọ́mí kò lè yé yín gòkè ṣe mí mo sì fẹ́ dáṣẹ́ ah, rẹ̀ àwọn. Ah, ilé àṣẹ lágbàáyé gbogbo ohun tó bá gbé ní ọmọ àṣẹ dákun torí ọlọ́run mo fi àwọn alálẹ̀ bì ọ́ ìyẹ̀rú ọ̀kan ọmọ lọ́fà ọmọ agbé ayé ìjàkánjàkán tí wọ́n ń jà lọ́fà ní ọlá lọ́mí ó ṣojú mi pẹ̀kí bí agbé bí mi lọ́mọ agbá abẹ ni wọn mo kúrò lọ́mọ kékeré àgbélẹ́rùn lọ́nú oko ọ̀kàrẹ̀ ọkọ mi dákun má bínú ẹ wo mami mi mo yà ń wèrè. orílẹ̀ lẹ́jọ́ máa yà fẹ́mi ọ̀rẹ́ mi ọrụ mà kan tí mi jẹun tí mo sọ òun ló bá sọ kó má pé gòkè ló sọ ni mi sọ. Hmm, gòkè ni ẹ pé orúkọ ló ń rè mí bí orúkọ mi ẹ ẹ fi gòkè lẹ́mi mo ní gòkè o. ògùnkẹ́mi ọlọ́run kò sì kí ọ gẹ́gẹ́ bí ọkọ rẹ ó sì ti gbé ọ pàdé gòkè ọlọ́run wá kẹ́ ọ wá ń gòkè sí i ọlọ́run tó sì kẹ́wọ́ náà yóò padà káwa náà àbí ọ̀rẹ́ mi àmọ́ o adéṣẹwà dákun jẹ́ àsíngbẹ́rẹ́ papọ̀. bẹ́ẹ̀ ni o ọ̀rẹ́ wa tọ́lọ́ ń bá kẹyàn tọ́lọ́ ń fún ọ nírú adé orí ibi ìgòkè báwọn kọ́ ọ yá àdìmú sin sin báyìí ni kọ́ ọ mọ̀ jẹ́ lọ́wọ́ rẹ̀ kó o sì yá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni o kó o wá ṣe pápápá bí ìgbà tó lè bá wúre ni àwọn ọ̀rẹ́ rẹ á sì dúró tí ọ gbẹngbẹng báyìí ni kó fọkàn rẹ balẹ̀. Hmm. ẹ̀yin ọ̀rẹ́ mi ṣe é rí ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ gòkè kò tó ń tẹ́ ń yọ bẹ̀ sí ṣe gòkè tẹ́ ń wò èmi mo ní gòkè gòkè ló ní mí kò sẹ́ni tó lè gba gòkè lọ́wọ́ mi ọlọ́run fi kẹ́ mi látọ̀run wá ni. ogun oh, kẹ́mi bí èèyàn bá ti fẹ́ gbajúmọ̀ èèyàn mọ ní sùúrù ni o kó o ní sùúrù dáadáa kẹ wá ṣe gbogbo rẹ̀ ní kọ́mọ́ kó gbogbo ẹbí ọ̀rẹ́ mi ti sọ bíi láàtètè tó dájọ́ ìyàwó ọ̀nà tí ń finú kì bu ọmọ. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mm-hmm. mi ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ mọ mi kàn ó kọ oh. lórí ọmọ. ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ wá máa lọ ilé òórùn tí ń kùn ní ọjọ́ ń rebi àná òórùn ń rebi àtiwọ̀ ẹ mọ̀ bínú ẹ̀yin ọ̀rẹ́ mi. wọ́n forun sí ọ ni ah, ah, ó mọ sùn sóò mọ jórun lọ tí fi sí ọ ni láì ṣe ẹyẹ àṣẹ. wo ìwọ ló mọ àwọn tó ń lọ wa. ẹ má bínú ẹ̀yin ọ̀rẹ́ mi ní ilé sí i á ah, ríra lọ́la ẹ má bínú ó dòwúrọ̀ o. agodo gidi o agodo gidi o agodo gidi o òró ni wọ́n fohùn odò fọdọ òró ni wọ́n fohùn odò fọdọ òró ni wọ́n bọdọ lọ pẹtù ní pópó iye mẹtu tùmí kẹkẹ ẹjẹ ń bẹ̀rù àròkun tùmí sàṣà kí ń bẹ̀rù àròsà tùmí gòdògòdò ẹjẹ ń bẹ̀rù àrògòdò ilé akúnrin kọ́pá lọ́mọ ògún àparí olúwo abẹ̀rù olúwo àṣàgẹ̀dẹ̀ Ifẹ̀ adágúnmọ̀lẹ́tẹ̀ o adágúnmọ̀lẹ́tẹ̀ o àwọn àtàṣẹ eku dúdú ayanlẹ abojú gírọ́gírọ́ èsì àbìrù gìlọ̀gìlọ̀ ológì ní etí àtà òdàmọ́ gìrìgìrì àjẹlẹ̀ àmìlú òtítì àmìlú jìgìjìgì. ògúnkẹ́mi ògúnkẹ́mi bàbá mú dání. wòmí àgéré ni ò gbọ́dọ̀ jíjó patan mọ́ àgéré tó bá jíjó patan mọ́ ilẹ̀ ní bọ̀ wòmí àwọn tó láyé ti gbàdúrà rẹ ìgbàmọ̀lẹ̀ ti dúró tì ọ́ adá alẹ́wà bíi ọ̀sìn àwọn ajímọ̀kò gbèmí bíi ewé rere wọ́n ti bọ́ sọ̀rọ̀ rẹ láyọ̀ ọlọ́mà tó rí ṣe lóde ìbẹ́ní ọlọ́mà tó wà ṣe lóde ìjàmọ̀ ọlọ́mọ ọ̀pàpà ti parí ẹni dà ti sọ ọ́ dire wọ́n ti forí ẹ̀dá wọ́n ti sọ ọ́ dire iṣẹ́ tó rán mi àti dẹ ọ̀tọ́láyé sì ti fàṣẹ sí i. wòmí wò wọ́n ní adébísẹ́ àmọ́sí làgbọ̀ ọ̀lẹ adébí ẹ̀yìn mọ́kọ̀ mo ló làgbà ọ̀lẹ ni. ohun tó wà lọ́wọ́ mi wà á káyì ọwọ́ àlàáfíà lèèyàn fi gbà èyí ni à ń ṣe dànìdànì báwọn ọwọ́ èyí ní dálàáfíà ọjẹ́ wòmí wò àwọn tó láyé ti dúró tí ọ sọ ní tó wà lọ́wọ́ rẹ tó bá ń wo atákéré yìí ọ̀dọ̀ ọṣẹ àti kàìkàì òṣòlè ayé àtijọ́ àwọn bàbá mi ikú dúdú lónìí sẹ́wọ̀n òru ọ̀gànjọ́ lè yàn àwẹ̀ ní kété tó o bá wẹ̀ tán <laughs> ọmọ bọ́ ọmọ ṣí ẹyẹ bẹ́yẹ ṣí ẹyẹ lè gbẹ́yẹ mi torítorí wò mí wò ajé ògúngún nìsọ o onísọ bòjì ajé o ajé wọlé rẹ nu ó di kó máa rájé jẹ ó di kó máa rájé mu ó di kájé ó dẹrú ẹ nílé onífẹ̀ẹ́ abìfà gbúrúgbú ṣùgbọ́n o wọn ìwé lọ́sàn wọn ìwé ní bóòlù bá tètè mọ́ lọ́kùn orú ọ̀gànjọ́ ni o sàbólógún ti pé o ọ̀nẹ́ sílò bẹ́ẹ̀ ni o ó dà bàbá ṣé ó ṣàdá yín lójú pé bó bá ti fi gbogbo àwọn nǹkan tẹ́ gbé fún mi wẹ̀ bẹ́ẹ̀ ṣe ní òwẹ̀ gbogbo nǹkan ẹ̀ á ṣàyàtọ̀ òun náà á rí ìtàjẹ́ ṣe. mọ́rin mi jàgé èmi mọ́ni èmi fọ́yọ́mù kẹ́rù òbẹ́ ẹ̀kọ́ èmi pàgbéjẹ́ kẹ́rù òbó ọ̀sà alábàájú abẹ̀tùfọ́jú àparò amódìdí ọ̀tá ńlá fọ́jú ẹ̀tú wòmíwò ọ̀yà gbéra. ẹ lọ ọ̀kárí ẹ̀yin tó láyé mo dúpẹ́ o ọ̀pẹ́nipẹ́ni sáyàwó wọ́lọ́dẹ ògbólú èyàn ní fúnni ní ìyàwó òkèdè jẹ́rò díẹ̀ fún ọ̀mọ̀nà jèjì níjọ́ tí mo jọjúmọ́ rẹ̀ tí òlọ́jọ́ kan mo dúpẹ́ èmi dúpẹ́ òkè lérò rẹ̀ gbígbà ẹ̀yin tó láyé mo dúpẹ́ o ìgbà arúmọ̀lẹ̀ dúró tì mí amọ̀rọ̀ra amọ̀rọ̀ra àbìdí ọ̀rọ̀ra lẹ̀ kásákábà kárìkábà fásúwẹ́gẹ́dẹ́ láàrin òkúta mo kàràrà kan ṣoṣo níbi tí a ti fa mọ́ òwú bá gbogbo òmùlẹ̀. gòkè ni hm, mo nífẹ̀ẹ́ sí bọ́ọ̀ ń ronú yìí wo Ògúnkẹ́mi ah, ó kàn sọ̀rọ̀ ni ṣé bíwọ náà rí bí gbogbo ẹ̀ ṣe ń rí ah, gbogbo ẹ̀ ò jọra wọn gbogbo ẹ̀ kàn rí rúdurùdu ni ó ti sú mi jèrè. ó dáa dákun má ronú mọ́ torí rẹ̀ náà bó ṣe ń ronú ló jẹ́ mi náà wò pé kí n wó kan kí n lọ fi kéjì nígbà mo sì dọ́dọ̀ bàbá n tí bàbá ní n fún ọ ni. èwo kò sí àti kankan. kí náà ní kí n fi ṣe. Ah, wọ́n ní ọ̀sùrèsì wọ́n wà lódò tó bá ń sàn wọ́n fi fọ́rí gbogbo ohun tó o bá ti wá fẹ́ nílé ayé rẹ̀ pátá ìwọ sà sọ sí elédùá ó sì fàṣẹ sí. ní ilé ìtumọ̀ òwe. bẹ́ẹ̀ni. ogun kẹ́mi inú mi dùn sí ọ sórí gbogbo wàhálà tó ń ṣe lé mi lórí mo mọ̀ pé tí gbogbo ẹ bá jiná tán èmi gbàgbé rẹ̀ sórí ikú ló lè mẹ́ja kákò ikú ló lè yé mi àti ẹ. kò sọ òkè ní ìyàwó o ṣeun sórí mo wá fi ń dán ọ lójú pé hmm, nǹkan tó bá lóun ó yà wá ló yà gbẹ̀mí ènìyàn. àmì àṣẹ àṣẹ àṣẹ àṣẹ o. fọkàn rẹ balẹ̀ mm. gbogbo wàhálà rẹ lórí mi tí gbogbo ẹ bá dáa tán ìwọ náà lọ jọrọ rẹ. àṣẹ o àṣẹ o ìwà dúró báyìí yẹn kó sáré fi sínú ilé kí n sìn o. dáa ó dáa mo ti gbọ́. ìbáwọ̀ ọlọ́jọ́ ní ẹ̀mí màríbà ó ọ̀tọ̀ọ̀tọ̀ ìbà ó ọlọ́jọ́ ní ẹ̀mí màríbà kẹ́ńtọ́ sílẹ̀ adániwáyé o ẹ̀mí màríbà ó kí ìbà mi sọ iye lónìí mo rí bá lónìí mo rí bá lónìí mo rí fọlọ́hún ọba ọba kọ́dá yẹ o ọba ṣẹ̀dá ọ̀run gòkè ọmọ aláàó orí rẹ ò ní burú ẹlẹ́dàá rẹ ò ní ìgbàbọdè tábàkọ ló wà yẹ o gòkè mo ní wọn mọ kà ọ pẹ̀lú wọn ni dandan ni dandan ni dandan ni torí gòkè lọ́jọ́ pé nǹkan ẹgbẹ́ o. wọn jíjó yà. àṣẹ àṣẹ mi. aláyọ̀ ní fẹ́ gba fún yín lóúnjẹ. ọmọ tẹ bá rí tálíkà wọn máa sàpá di àyẹn báyìí. ọmọ lọ́wọ́ mẹ́sẹ̀ máa ń jayé orí rẹ lọ. bàbá o. ìwà sórí rẹ ti ẹnu. ẹ káre ẹ káre ẹsẹ ẹsẹ ẹsẹ wo ẹyin dà ẹsẹ wo ẹsẹ wo ẹsẹ wo. gòkè èyí yẹ ọ́ ẹni bá ní kò yẹ ọ́ bí wọ́n bá lóko wọn ní dóko mo rà bọ́lá ló wò ní délé. ìjọba dódò wò ní dódò ẹ wo ọ̀tọ̀ntọ́lù ọ̀tọ̀ntọ́lù ọ̀tọ̀ntọ́lù wo bàbá jàfẹ́ jájáta bàbá jákè jájákè òun ká jàtà jàkà lọ ọ̀rẹ́ mi rèé bọ́ bá ló tó bá yàrá èmi ní ìgbé á nà owó rẹ̀ dọ́jú alẹ́. wọ́n máa bọ̀ dé àyè bàbí lọ́wọ́ bàbí lọ́wọ́ ẹ wọ ẹ filẹ ẹ filẹ. ṣẹ́ga yóò jẹ́ <laughs> olúwa mi o ah, mo mọ ti bẹ ẹ ṣe olúwa mi o ilé ọwọ́ yóò mọ̀ ọ́ kí o. àṣẹ o àṣẹ o máa bọ̀ ntí ẹ máa bọ̀ máa bọ̀. àwọn òsì wà lára ilé yìí. bàbá o títọ́ là á gàn ní títọ́ là á tàn ní èèyàn padà ajẹ́rẹ̀lú ni ẹ jẹ́ pé bàbá o olórí wú òsì ti gbóná wèrè ẹwọ etí bí àgbẹ̀ kò wọ́n. àbọ̀ tí ẹ. ǹlẹ́ gbọ́wọ́. má mi ni má bọ̀. ó ní àbọ̀. ìyá rẹ ni ọmọ bá wọ ìyá rẹ fẹ́ bó sì kú ni. yóò bó sì kú ni. ìyá rẹ ò lè ní láárí kò sí wàhálà sọ fún yàrá pé ẹ nídìí nǹkan jẹ lálẹ́ ọyá òsì lọ bá wáyé òsì náà lọ bá kú. wọ́n gbọ́dọ̀ mi. olúwa mi ní ẹ lọ kọ́sítà náà. ẹgbẹ́ mi rèé o sọ̀rọ̀ gbádùn gòkè ọba mi lọ́wọ́ ọ̀nàwọ́ sí mi ọmọ àbàjẹ́ sọ́mọ bẹ́ẹ̀ mi àtẹ́sẹ́ jẹ́ àbúrò yíyá rẹ̀ lèmi ṣe àbúrò yíyá ẹni sì ní ìyá ẹni bàbá ẹni ní. ẹ̀dọ́nà ẹ ṣé àwọn olórí ẹbí ilé yín lè rè tí rìn nígbà tí pé àtòjú ètẹ́lẹ̀ ní àtòjú ètẹ́lẹ̀. orí ẹ̀ mọ̀ ti ẹ̀dàrú alátẹnu kí ló ń ya kí ló ń ya ọ lẹ́nu. olúwa mi. ẹ̀gbọ́n ọya ọsibila ọya mu wa mu wa mu wa ọ mu wa bi múfìlà wa gòkè sọmọ ọdún múfìlà wa. ó lè ṣe é ṣe báyìí. orí ẹ dàrú mo ní ọsọ fún kó múfìlà wa. ẹ wo ẹ já ẹjá kò torí Ọlọ́run ṣé ẹ rí ẹ mọ wọlá Ọlọ́run ẹ wọlá tèmi mọ alára ó ti gbọ́ ẹ ti gbọ́. tí wọn bá wọlá tí wọn nà mí ni olórí burúkú alátẹnujẹ wo títí ẹ bá bàjẹ́ tán tídìí bá bàjẹ́ tonídìí ni ó dáa wọn ó padà sá fún ọ ni wọn ó sá fún ọ ọ̀nà ọ èyí wà kí tiẹ̀ wọ́n bá hmm. ẹ mọ bínú ah, hmm. kí ni wọ́n ṣe báyìí sẹ́ẹ̀mọ̀ pé eh, ah, hmm, bẹ́ẹ̀ sí wọn ara tá à náwó sí ilé wa. ara ìwọ kó fìlà bò mí lórí òpópónà mi ò jìnnà ẹ ta. ẹ wo ó bá kẹ bí ti rí bí ti rí rèé o. bí ti rí bí bí bó. Eh, ọ̀rẹ́ àbí ọlá rẹ ló jẹ o eh, wọ́n mọ́ mọ́tò yẹn ń ṣe o. ẹ ṣáà sùúrù ẹ wo ẹ mọ bínú mo ti sọ fún ilé ẹ̀ kan iṣẹ́ rí ẹ̀gbọ́n ara bí tá à ń náwó sínú kò sí bí yóò ṣe wà lágboolé tí ò ní ní wèrè tí ń sìn. ọ àmọ́ tó dùn mọ́ mi nínú pẹ̀lú tọsọ yìí àṣewèrè tó ń bẹ nù rẹ yín wọn ò tójú ẹ tẹ́lẹ̀ lù yìí wọn ò tójú ẹ tẹ́lẹ̀ eyín rẹ bẹ́ẹ̀ lùbọn késo. kẹgùn yọdọ tó kẹgùn rọ ó olúwa mi. Ah! ẹ dákun tábà fi ọdún mélòó fi ọdún mélòó láti pilẹ̀ wèrè ìgbà ó ní ẹja jọ. ebi bina bina ni o ma ṣe bí ibi kiri. ẹ̀rọ ẹja tó ń ta ni o ṣe ọ gbẹja wá. ìwà mi ń ti gbé bọ̀ ẹ lọ gbẹja wá. ọ̀wá ọ̀wá gbé má bínú ọmọ ìpọ́pọ́lọ́ mi ò jìnnà ẹ̀ ta ló kó bò lórí ìlú. ẹ ẹ ọgbẹ́ mi yọ mo ti bì ọ́ ọ ti yọ. olúwa mi ẹ kú kalẹ̀ ó rèé ọsẹ ọfọgbọn ọdún ọfọgbọn ọdún sẹjà. ní bàbẹ. ọ̀rẹ́ mi ẹja kan. Hmm, ẹran ni ah. sálámù òríwèrè ah. tẹ̀sẹ̀ táyà kan. borí wálẹ̀. Ah, ebi mo borí oge bí ṣe ń yí jẹ́ ní yàbí lẹ́nu ẹ má kọ́ pọ́lọ rẹ̀ dànù. ilé ọ̀rẹ́ mi. wọ́n má kọ́ pọ́lọ rẹ̀ dànù ni. ọ̀rẹ́ wa àmì dì tó sí i. lẹ́yìn àjọ ṣe lẹ́nu òkè yìí. kò níyọ. ọ̀tẹ̀nu. ẹ̀wọ̀n ìyá ọ̀rẹ́ mi. ẹ̀mọ yẹn gbé ìdókòwò. ẹja. ẹ̀mọ pa ìlú mọ̀. wo wọ́n ti ẹ̀ ọlọ́wọ́ ọmọ yẹn jẹ́ ọba dọ̀la kò sọ àyẹ̀wò wọn lónìí. ẹja ò ní yọ̀ dáadáa. Ah, n ò fi ọ̀ ní sùúrù n ò fi ọ̀ ní ìdá fún. ń bọ̀ abisola ó ń dìrì tọ́bọ̀ ọdínú rẹ yìí ọmọ ìdí ọmọ làlẹ̀. lórí ìyá náà bó ṣe ní òdì bá wọn. <laughs> Ah, ah. ọ̀gá. wọ́n wí bẹ́ẹ̀ mo sì bá bẹ́ẹ̀ ẹ gbà mí. kí náà ń wí kí náà ń wí tẹ̀ ń bá ẹ dákun kí ló ṣẹlẹ̀ o èmi la rí gbọ́. ẹ gbà mí ha gòkè. gòsàlẹ̀. èmi ògún kẹ́mi màá ní èmi ọmọ ọ yẹ kó ní Ṣàngó kẹmi àbọ̀ yá kẹmi ni. ẹ dákun bí bàtí wáyé gbẹ tó yẹ kó tiẹ̀ jẹ́. ẹ kẹ́ kí ló ṣẹlẹ̀ sọ́ọ̀nà ni ọ̀ lù àbí ọ̀ yẹ kọ́ kọ́ wá lù kẹ mamamama ifọ ifi ẹkẹsẹ wọ ifi dákì ní sọ lẹ́nu. gòkè. gòsàlẹ̀. lẹ́mi ògùn kẹ́mi. abisola òsolóle bó ṣe wà ó joyè. Ah, ṣé o rò pé wọn nìkan lọ́lọ́run kẹ́yìn. gòsàlẹ̀ òsolóle ilẹ̀kùn ìta ló sì sí ìta kò mọ́ lára ni ìta ló sì sí. orí ló mi sórí ìrònú iná ló tún wà ní a ní o fi Bísọ́lá àti Gòkè lẹ̀ wọ́n ṣe tí wọ́n ní wọn ò ṣe tọ́lọ́hún Ọlọ́run ó ṣe ń tó dáa. dákun ọ̀rẹ́ mi ṣé kò tòrò ṣé nǹkan tí Gòkè ṣe fún mi ò tòrò tó yẹ kí gòkè kó lè mọ fún ọ̀rẹ́ mi Abísọ́lá gòkè bàtẹ wà fún yẹn tó yẹ kó jẹ ọ̀rẹ́ mi. ògùn a ní òfin gòkè àtàbísọ́lá lẹ wọn ṣe tí wọn ní wọn ò ṣe tọlọ́run Ọlọ́run ó ṣe nǹkan dàgbà fún ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ìyá kòkòrò kò lè ti bá wa fún mi. fàfi ilé fàwọn lọ́lọ́ lọ ọ̀rẹ́ mi fàwọn lọ́lọ́ lọ́wọ́ ah kò kẹsẹ̀ yín tó dùn mí kò kẹsẹ̀ yín tó dùn mí láti bí bàtí mo ní sí. wọ́n ṣe fún wọn ní ìṣèjọ́ náà. tàjọ́ sọ̀kẹ́ ọmọ ọlọ́yọ̀ mẹ́sẹ̀ mi ọmọ abẹ́sẹ̀ lórí oníṣòlò fẹ́mi ìjọba. yọ̀dà fún ọ ah, nǹkan ò ní í ṣe ọ ọ ah, bà lọ́wọ́. Ah ọ̀yá gbà. ayọ̀dẹ́sẹ̀ ọkọ rẹ tó ọ̀sẹ̀ bí ọmọ òun ibi ọgbẹ́ wa ṣe lọ lórí mi títí òkè tani ó ti nà. rí mi ni mo rí ẹlẹ́mi ni ó gbọ́wọ́ mi. ogun kẹ́mi. Ah, ah. ogun mo lọmọ ìyá wa gbà ogun kẹmi èmi ló ti yọ ṣé lórí ọ̀rọ̀ ọmọkùnrin rádaràda yẹ gbà mí o mo rí mú ètè sọnù ogun kẹmi ṣé lórí ọ̀rọ̀ ọmọkùnrin rádaràda yìí náà ló ń kárí bọnú bí ejò ṣe bẹ́ẹ̀ sí ah, wọ́n dìyìn pọ̀ ni àbí wọ́n so sórin mẹ́ja ẹ màmí ṣe tó yẹ kí Gòkè ṣe bá ń fún mi tó yẹ kí Gòkè ṣe bá mi ládùúfẹ́ tí mo ní sí tó yẹ kó lọ́ máa fọ́ra mi. ẹ ńgbà tó ti tó nífẹ̀ẹ́ sí tí ò nífẹ̀ẹ́ sí ọmọ èyí ṣọ́ọ̀bù obìnrin kí ló dé obìnrin tí ọba ṣe é gbé hàn ní pé kẹ̀kẹ́ júbìlì àfi bí bá bá lágbájá kú kí ló dé ọkùnrin pọ̀ ń ta bọ́ọ̀tà kó o rìn kọ́ yan ngbà ọkùnrin kan wá dà tọ́ wá tọ́ wá kárí sọ báyìí o ẹ ẹ dákun ẹ gbà mí ẹ mọ̀mọ́ nẹ́bi tó ń ṣan kò sì sọ́nà fún wọn dọ̀ padà ní toro tún bọ̀ bí tijọ́ oyin nù ó ń bọ̀ nù so ti gbọ́ kó o ṣàánú tèmi o má sọ mí dìyà àjẹ́ kí ló dé o wá ń ṣomi lójú bí ebòlù mo gbé oúnjẹ kalẹ̀ náà mọ̀ ngẹ̀ ògùn kẹ́mi àdà ògùn kẹ́mi dà oúnjẹ ti di ti ó ti di tútù wọlé ní ìsìnkú tó bá ṣe pé mi nìyá rẹ̀ wọlé kọ́ lọ gbóúnjẹ rẹ kó o sì jẹ́ lẹ́rọ̀ kó tó la tẹ́lẹ́gbà lọ. ọkùnrin ọmọ wọn ń tà mm. iṣẹ́ apá rẹ̀ ni kó o múra sí bóbi bá ṣe rìn lọkùnrin ó ṣe kó o tí wọ́n tún máa bì ọ́ gbà e tó e ṣọ́ọ̀bù tó e ṣọ́ọ̀lẹ̀ obìnrin kí wàá ní. ṣe ṣe ń tẹ̀sán náà nù kò sí nǹkan tẹ́ bá ń ṣe sí. lọ́wọ́ ń ṣe ju pẹ́pẹ́pẹ́ bí ẹni ọ dá kẹ́ni ìdè kankan lọ gbọ́njẹ rẹ. a ogun kẹ́mi ó ti pa mí à bàbá ẹ kọjú sí mi ẹ má kẹ́yìn sí mi ẹ dákun mo fà àwọn alálẹ̀ bẹ̀yìn yóò látúnṣe bàbá. kó yá látúnṣe ni o yóò látúnṣe. kó látúnṣe ni o yóò látúnṣe bàbá. kó yá ni ni o yóò ní àtúnṣe. kó ni ni o. ẹ dákun ẹ ṣeun mo dúpẹ́ o. Ògúnkẹ́mi. Ah, ah, ah. kí ló ń dùn ẹ lọ́wọ́ tó fi ń jólẹ̀. ẹyẹ fífi apá ọ̀tún ẹyẹ fífi apá òsì màfímàfí rìn gèdè ẹ tinú ọ̀gán fún wáyé ẹ̀ jẹyàn ẹ̀ jẹ̀kọ ẹ̀yin lọ́ máa jẹ̀dọ̀ èèyàn mọ́ bí ọdẹ sápóyoró arọnìmọ̀jà sápóyó oògùn ejò kọ́mọ lẹ́yìn yọ́yọ́yọ́ rèé sáwó ẹ̀yin ni wọ́n kólé ayé lé lọ́wọ́ ẹ ọ̀rọ̀ ọmọkùnrin kẹ́ wá jẹ́ jẹ́ ṣe o mojúbà yín o àdáṣe ní humọ ìgbà búhọ humọ ìbá pẹbẹ ọwọ́ pẹbẹ àtẹsẹ̀ ìbá tẹlẹsẹ̀ tó dojúbolẹ̀ tí ò hurun ìbá ọ̀nà ṣe wọ̀rọ̀kọ̀ wọ́fẹ̀. pátápátá lomi poro ná bójú òwòwọ́ ṣe poro ọ̀gbẹ́lẹ̀ àìsàn tó ń ṣe látòní lọ kó wọlé lọ ẹ̀yin ìyàmẹ́ ayé kẹ́ bá mu kúrò ìbà mojúbà o mojúbà o mojúbà yín mo júbà ògún lákàyé mo júbà ọ̀run mọ̀lẹ̀ mo júbà gbogbo ọ̀run mọ̀lẹ̀. Hmm. ìtamùta ìramùra ọ̀sàlàsòlò òsòlòsàlà ìjẹta níbẹ̀ lọ́dọ̀ tí ń wọ ẹrí ògún níbẹ̀ lọ́dọ̀ tí ń wọ ẹrí wọn lórí tógùn wẹ̀ ní ògbó iná tawara jọmọ ìtamùta ìramùra ọ̀sàlàsòlò òsòlòsàlà ta ní bẹ lódò tí ń wẹrí lọ́bàtálá Ọbàtásà ní bẹ lódò tí ń wẹrí orí wẹ̀ ní ògbó náà tawara jómọ ìtamùta ìramùra ọ̀sàlà sòlòsòlòsàlà ta ni wọ́n bẹ lódò tí ń wọ́n ní bẹ lódò tí ń ìjẹ́ orí ó orí o ní mọ̀dá o orí ó orí àwẹ̀ lówó àwẹ̀ láyà orí awo wẹ̀ ọ̀dà àwẹ̀ gbó orí awo wẹ̀ àwẹ̀ kọ́lé àwẹ̀ díre orí awo wẹ̀ ọ̀dà àwẹ̀ gbó orí awo wẹ̀ àwẹ̀ gbó nídà o orí awo wẹ̀ ó dà àwẹ̀ gbó o orí awo wẹ̀. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay Eh, kì í dé bá ní káyẹrí ó dé bá ọ ó sì ti làájá lẹ́dùn àti kú ọyọ eh, kó wá má ronú ọ ọ̀dárayá kò sí ní tójú òrírí abáni àríwé eléyìí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni ẹlẹ́dùà eh, tó kú ọyọ kò ní jẹ́ àríwé ẹ̀ mọ́ hmm, ó di gbóréré ó dòkèrè àníwé ẹ̀ mọ́. ikú ìpòfo àìsàn yìí ṣe lẹ́ẹ̀lẹ́ pírí lológójì ọmọ bẹ ọbẹ ní bẹsùrù àtẹlẹsẹ ní tẹnà àtẹlẹ ayé pẹ ọbànjá òkú àṣeyọrí o níṣe tí ọlọ́run ti wá gbé e lára dáì tó mú lára dáì mi fẹ́ kó jálẹ̀ o kó máa bá a sọ̀rọ̀ kẹjọ máa kẹjọ máa yí mọ́ra ọlọ́run fún ẹ ṣe kó máa múnú rẹ̀ dùn sórí eh. n tó dé bá wọn kì í dé bá ní ayẹ rí ó ti wà lákọọ́lẹ̀ látòde ọ̀run ṣùgbọ́n ó ti ó ti rúyè kíwọ náà wá ṣọ́ra fún hmm, àkóká hmm, nípa ọ̀rọ̀ olóbìnrin dé kó o sì mọ àdéhùn tó bọ́bìnrin ṣe. Mm. Mm? torí àdéhùn lágbára tẹ́ bá ti bóbìnrin ṣàdéhùn bíi tí ẹ sóbìnrin tẹ́ bá ti báyẹn ṣàdéhùn àdéhùn lágbára kò kéè sára. ẹ ṣé bàbá òòsàn òkè ò ní fi sílẹ̀ ẹ láti àwọn tó láyé iṣẹ́ tó lè ti parí wọ́n mọ̀ gbé wá fún mi. àṣẹ àṣẹ ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ káre o ẹ ní sẹ́kù. ọwọ́ bàràdùn kábẹ́mọ tí ń tẹ̀lé egún lẹ́yìn ọ̀wá mú kókó sẹ́kọ̀ọ́ pàtó láti ṣe wọ́n ní ọ̀padà sẹ́kọ̀ọ́ síbi tọ́tí wákàtí rírẹ̀ ọba àlèbọ̀ pọ́ọ̀n níṣẹ́ ọ̀lẹ̀ máa jòkó tì mí lọ́rùn okórùngbọ̀n àánú gbogbo oúnjẹ lébi lọ́jẹ tán èyí kí ni ìjókòó rẹ̀ gan nínú ilé níìsì tó ọ̀wá ṣẹ́ lọ ẹ káàsán o. èmi náà nìyá mi èmi gòkè mi gòkè ẹ mú mọ gòkè ọmọ yín. bó ni. Adéwálé ni mo fẹ́ rí. Òun náà ló dúró yìí. Adéwálé. Kí nà? Ṣogbo wa fún ọ ni. Ṣàmúrò mo owó tó bá gbà. Ah! Ah! Mami, eh? ilé ju owó lọ, Lágòkè, eh? àṣemọ̀dúpẹ́. Eh, Adéwálé, má dúpẹ́ lọ́wọ́ mi. Ìwọ gangan ló yẹ kí mi máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Torí pé bí ò bá sí wọ̀, ṣé èmi ò tún padà sí irúkú eléyìí tí mo. ẹ wẹ dàgbà ẹ mọ sọ mi sókun alẹ́ ẹ jẹ ìmọ tí bá ń ṣẹlẹ̀ àbí owó kí ló gbé wá fún ọ ah, ah. ṣé ọ̀rọ̀ rẹ owó owó owó lọ tún gbà yìí o èmi ọ̀fẹ́ wàhálà fẹ́ mi mi o. ẹ̀yin ah, ẹ ti ẹ ti jù mí sókun inú òkun mọ wa sún àyín jàre bí mo níbo ní sún lọ yọmọ gbọ̀n kiri bí ewé ojú omi ni ṣọwọ́ ló gbé wá fún ọ nǹkan tó gbé wá fún mi ó ju owó lọ. báàmì sẹ́ẹ̀rí ìpínlẹ̀ tẹ̀ ń ìgbésí ayé mi pátápátá òun lélẹ̀. kí ni bẹ́ẹ̀nbẹ́. ah mami sàtífíkẹ́ẹ̀tì mi. Ah. sàtì rẹ ṣé gbà òun ní ọjọ́ rẹ̀ kó òun ló lé ẹkú òlé kó. ọ̀yẹ́ orílẹ̀ lẹ́jọ́ máa yàwé.